ohun rere ni o láti máa fi ọpẹ́ fún olúwa nítorí pé ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ ká yìn gbogbo ènìyàn nítorí tí àánú rẹ̀ dúró láéláé gbogbo orílẹ̀-èdè nàìjíríà ẹ yìn nítorí tí àánú rẹ̀ dúró láéláé gbogbo àgbáyé ẹ yìn nítorí tí àánú rẹ̀ dúró láéláé gbogbo ènìyàn ẹ yìn nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ọlọ́run tó tẹ ilẹ̀ lórí omi nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ọlọ́run tó jẹ́ kí nàìjíríà wà ní àlàáfíà nítorí tí àánú rẹ̀ dúró láéláé fún ọlọ́run tó ń bọ́ wa nínú gbogbo bí gbogbo rẹ̀ ṣe rí bó ṣe rí yìí nítorí tí àánú rẹ̀ dúró láéláé nítorí tí ọlọ́run tí kò jẹ́ ká sọmọ tàbí ọkọ nù nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ fi ọpẹ́ fún ọlọ́run àwọn ọlọ́run nítorí tí àánú rẹ̀ dúró láéláé èyí ni mo fi wọlé ni mo fi ń balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ojúmọ́ ire o pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹni kéjì ìbò bàbá ìsìn mi lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé tó bá ti ń di àsìkò yìí ní wákàtí kan náà ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́run yóò máa jáde tàṣẹtàṣẹ a ó sì máa ní àwọn ìránṣẹ́ ọlọ́run pẹ̀lú àwọn akọrin ẹ̀mí tá a sì máa ń fún wa láwọn orin ẹ̀mí ọlọ́kan òjọ̀kan láti fi ṣe mùkúntún ẹ̀ ní gbogbo ọjọ́ sunday bíi eléyìí lónìí hmm, ọ̀rọ̀ wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni àfihàn pẹ̀lú sí wà kí ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ òun náà ni ọgbà àjàrà tòótọ́ ni àkórí ti tòní nígbà tí mo ní àwọn ìránṣẹ́ ọlọ́run nínú ilé tí ń ṣe màmá wa nínú olúwa tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ àti iṣẹ́ ìránṣẹ́ ea worldwide ministry ìyẹn màmá wa nínú olúwa reverend prophetess eunice adesalu láti orílẹ̀-èdè amẹ́ríkà màmá tún ti wà nínú ilé ẹ káàárọ̀ o ẹ kú ọjọ́ mẹ́ta ẹ hmm. káàárọ̀ ṣàlàáfíà lábá yìí àwa dáadáa àwa dáadáa ọlọ́run ṣeun ẹ ṣé ẹ ṣé ah, àtúgbọ̀dọ̀ máa bèrè pé ṣọ́kọ̀ òjè po mọ́ torí pé ẹni tó rìn láti ìlú òyìnbó wá sí nàìjíríà láti fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ bọ́ wa màmá tẹ kọ́kọ́ ń bèrè lọ́wọ́ mi ṣògo ṣé mi ò lè yá ní orí tí mo wà ní kí n fi ránṣẹ́ sí nàìjíríà okay má tẹ̀ wọ́rẹ̀ i will come down to nàìjíríà mo ní mọ́mí ẹ̀ má wọ̀ọ́rì ẹ wá sí nàìjíríà nítorí pé àwa náà fẹ́ràn láti máa rí ojú yín gbogbogbà ẹ ra mà ẹ ṣe lórúkọ jésù gbogbo ibi tí ẹ ti ń mú owó tí ẹ ń ná láti fi lè jẹ́ kí iṣẹ́ ọlọ́run àti ìyìn rere kó pẹ̀ka sí lórúkọ jésù àbùdí ni yóò máa jẹ́ lórúkọ olúwa ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ìwé genesis orí ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n ó ní díẹ̀ ṣáà ni ìwọ ní nígbà tí mo dí ọ̀dọ̀ rẹ ohun tí jacob sọ fún lábánì nìyẹn ó ní ṣùgbọ́n nítorí pé mo darapọ̀ mọ́ ẹ ó ní ọlọ́run sì sọ ẹ di púpọ̀ fún rere mọ́mì nítorí pé ẹ ti wọ orísun ẹ sì ń jẹ́ kí àwọn ènìyàn máa mọ òtítọ́ lórúkọ yéṣu ọlọ́run yóò sọ yín di púpọ̀ sí ẹ̀rà mà lónìí òun náà ni a pè ní ọgbà àjàrà tòótọ́ mọ́mí ta ni ọgbà ìjàrà ta ni ẹ̀ka kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ. ẹ ṣe gan-an hmm. olóòtú ìwàásù èní mr ṣògo Mọ́rẹ́níkejì ẹ ṣe máa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún Orísun tẹlifíṣàn TV House yìí ó máa continue láti grow ní orúkọ Jésù kò dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn crew members we mm. will all continue to grow in Jesus name ẹ jẹ́ ká gbàdúrà gbogbo ayé ẹ Jésù ga àgẹ̀lẹ̀ wọlé fún un àgẹ̀lẹ̀. ṣe lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba lọ́ba ṣe. jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ ńlá ti jésù àwa sí tv yìí ní orúkọ ti bàbá àti ti ọmọ àti hmm. ní ti ẹ̀mí mímọ́ àgbà ní àdúrà wípé gbogbo etí tí wọn yóò gbọ́ ìwàásù yìí ní àárọ̀ kùtùkùtù yìí kí gbogbo wọn dẹ̀ máa ṣoríire ní ẹ̀mí mímọ́ láti ọ̀jọ́ jésù kristi wá kó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di ìyè nínú wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. àkọlé ìwàásù níyì òun ni ọgbà àjàrà tó the true vine and uh, a máa rí ìwé kíkà rẹ̀ ní the book of John chapter fifteen Johanu orí kẹẹ̀ẹ́dógún mo tiẹ̀ ti ṣí lórí ẹ̀rọ alágbèéká yìí ó ní èmi ni àjàrà tòótọ́ bàbá mi sì ni olùṣọ́gbà. ẹ dúró bẹ́ẹ̀ hmm. yẹn jésù kristi mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ní òun ni ọgbà àjàrà tòótọ́ hmm. ó tún rí ìfáà sí ẹnìkan tó tún ga jù lọ ó ní bàbá òun that is ọlọ́run tó dá gbogbo ayé òun la ṣe kọ́kọ́ kọrin yìí wípé kí gbogbo ayé kó gbé jésù ga kí gbogbo áńgẹ́lì kó dẹ̀ wólẹ̀ jésù kristi fúnrara rẹ̀ ó gbé bàbá rẹ̀ ga ó dẹ̀ sọ pé ó ní ọgbà àjàrà yìí hmm. why torí bàbá rẹ̀ ti gbélé lọ́wọ́ hmm. ẹ continue. gbogbo ẹ̀ka nínú mi tí kò bá so èso òun á mú kúrò gbogbo ẹ̀ka tí ó bá sì so èso òun á wẹ̀ ẹ́ mọ́ kí ó lè so èso sí. ẹ dúró níbi tẹ́ bá dé yẹn hmm. jésù kristi ó mọ, ẹni mímọ ni kò fẹ́ àgàbàgebè kò fẹ́ ẹsẹ kan nílé ẹsẹ kan níta ó ní òun ní ọgbà àjàrà yìí gbogbo àwa tá wà láyé ní branches àwa tá a bá nígbàgbọ́ nínú Kristi hmm. ní branches ó ní ẹka tí ò bá so èso rere òun ó gé dànù hmm. kí ni èso rere náà tí mo fẹ́ kẹ́ mọ̀ lónìí èso rere náà ni wípé ká nífẹ̀ẹ́ ara wa dénú hmm. ìfẹ́ tí ọlọ́run ní sí wa tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ yóò rí ìyè àìnípẹ̀kun hmm. ǹjẹ́ ìwọ gba Jésù gbọ́ lónìí bíi hmm. a ti sọ wípé nínú ayé wa ká fi ti ọlọ́run ṣe àkọ́kọ́ Jésù Kristi ọmọ ọlọ́run òun nìkan ní ọ̀nà òun ní ìmọ́lẹ̀ òun ní agbára òun ní ọ̀rọ̀ ó dẹ̀ wá sí ayé pẹ̀lú ọ̀rọ̀ náà ẹ bá mi lọ sórí ìwé johanu hmm. orí kẹfà ẹsẹ̀ sixty three. johanu orí kẹfà. johanu orí kẹfà. ẹsẹ̀ sixty three. ẹsẹ̀ sixty three ẹ bá mi kà á. ẹ̀mí ní sọni di ààyè ara kò ní èrè kan ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín ẹ̀mí ni ìyè sì ni. ó ti tó hmm. jésù kristi sọ fún wa wípé àrùn ara yìí kò lè ṣe nǹkan kan àrùn hmm. ara máa gbé wa ṣubú ṣùgbọ́n Jésù wá láti fi ọ̀rọ̀ ó wá pẹ̀lú ọ̀rọ̀ ó dẹ̀ fi ọ̀rọ̀ náà sílẹ̀ ó ní ọ̀rọ̀ tí òun sọ ìyè ni agbára ni ǹjẹ́ ìwọ ń ka bíbélì rẹ bí hmm. ọ̀rọ̀ ìyè lélẹ́yìí ni mo gbé dání ní òwúrọ̀ kùtùkùtù yìí tí ìwọ bá ń ka bíbélì rẹ ní ìgbà gbogbo tó ń ṣí bíbélì rẹ tó ń kà ẹ̀mí Ọlọ́run á máa bá ọ sọ̀rọ̀ tó o bá ti bẹ̀rẹ̀ sí ní ka bíbélì rẹ mò ń fi ìyọ́nú olúwa rọ̀ ọ́ ní àsìkò yìí kó bẹ̀rẹ̀ sí ní máa kà á gbogbo gbogbo ìbéèrè tó bá ní nígbésí ayé rẹ ó wà nínú bíbélì ìwé mímọ́ yìí jésù kristi sọ fún wa wípé gbogbo branches àwa àwa tá jẹ́ ọmọ ọlọ́run tá à ń tẹ̀lé kristi branch la jẹ́ hmm. ẹ̀ka la jẹ́ lára jésù ṣùgbọ́n ó sọ wípé ẹni tí ò bá fi ọkàn kan àti inú kan bá òrìnrìn àjò ayé yìí ó lóun ó gé kúrò. bó ṣe sọ gangan nìyẹn ó ní gbogbo ẹ̀ka tí kò bá ti so èso nínú òun ó lóun ó mú kúrò ẹ wo mọ́mì mi ò tó gbẹ̀rọ̀ lẹ́nu yín ṣùgbọ́n kí á tẹ̀lé e, wọn ní ìtọ̀sẹ̀ báyìí òun ló lọ́yọ̀ọ́ ẹwẹ́ máì tí yìí kú nídìí móhùnmáwòrán yín dáadáa mo ti ṣèlérí fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí pé màá ṣàfihàn kankan fún wa òun náà ni àfihàn lady evangelist tọ́pẹ́ alábí ètò tí wọ́n ṣe láìpẹ́ yìí tí wọ́n pè ní praise the almighty ah! odidi ọ̀sẹ̀ méjì ni màá tún fi fi eléyìí hàn wá nítorí wípé ó lágbára jù kí n ṣe tí mo lè fi hàn wá láàrin ìṣẹ́jú méjì tí a máa gbó kúrò mẹ́ẹ̀ torí ẹ̀ ní jẹ́ ká ẹ̀ ẹ̀ mú mọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa tó ẹ̀ ní jẹ́ ká sinmi ẹ̀ máa sọ pé àkíní yẹn fẹ́ wò sí i bó tiẹ̀ jẹ́ wípé a ó ṣe ní kéékèèké tẹ́ máa rí wò ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi hàn yín bó tiẹ̀ ṣe ṣẹlẹ̀ gan níbẹ̀ àwọn èèyàn kọrin lọ́lọ́kan òjọ̀kan àwọn tẹ́ fẹ́ rí Mike Abdul wá bẹ̀ ẹrù jẹjọ ẹ ti mọ bàbá àgbà yẹn ẹrù jẹjọ tí gbogbo ayé forí balẹ̀ fún o ẹ ti mọ bàbá yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ni àtiwá Beckers àwọn náà wà ń bẹ̀ pẹ̀lú màmá fúnra ẹ̀ Tèmítọ́pẹ́ Àlàbí ó yá láti ilé agbára Sunday bá róòlù ẹ̀ ẹ jẹ́ ká jọ jẹ mùkútù ẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ gan ní ibi tí wọ́n ti ṣe nígbà tá a bá lọ tá a bá bọ̀ màmá sì wà nílẹ̀ ẹ ti mọ̀ pé ní tàyẹ̀ tí wọ́n ti gbé màmá wá gbogbo ẹ̀ máa ń dùn máa ń lọ yìnyín ó yá ẹ̀rọ òlu ẹ̀ à ń padà bọ̀.